الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا تسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعليهم الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهلل عقدة من لساني يفقه قولي لنا فضلنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد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 الآن كما في كامي هنا القرآن أمي إيماني لو مريدا كان كي فيهن كاترات الطرف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان جمري إجوية أن ينين الجنة جمري دوكا كسرة الطرف أن يتوس أن يتوس أن يميري هوا بني إتورن ني أبن بكنا شوجي إنما إنما رمضان إنما ري أنا وفق لم يطمثهن إنس قبلهم ولا جان أي نيوزا أي رجال نو أنا فوق نيوزا إنما أي نيوزا أي رجال نو أنا فوق نيوزا فبأي آلاء ربكما تكذبان أمري أكهر ما بنافي ina enwe ọra na omori ọnọdụ mmeri tee ha nọ atụna yi senti tee ya bara n'ibe na-ekwu ha ndị akụziri eche كأنهن الياقوت والمرجان أمري أكن ينا الجنة ننامي أنا إيه إني سوف وكاني وصورة الجنوان وهو بضمن كا الياقوت جول دنا ya والمرجان أتقول وسماه مرجان أذن من إما مني أنا إذا دوم لي دراك أفكي إنا خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الحيام

ẹ̀yẹ́ mẹ́rin ka ma filkiya iná jẹ̀wọ́ ya ní yẹ̀pọ̀rọ̀ ẹ̀nẹ́ majinẹ́ àjẹ̀wọ́ nínú anásígbò ìgbàbọ̀ máa yá jẹ̀wọ́ afáyà ọ̀ká ọ̀ká jẹ̀wọ́ náà ògùdẹ̀wọ́ máa kà á lọ́tí tó mọ̀rí ní ìrọ̀ ọmọ ẹni ní enyere ya switi emeka ke na-eme ha onye na-eme ha adanini ọtọba agbọghị gine kamanizọ enyi sahara maqsuratun fil khiyar izo muri suwa pyramid na azọ izo enyi ya izo ọbara ewu ukwu kerekere izo ohine wakwu kerekere وهو حور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وهو عين ọmọ rí kí húrù ìní ní èyí tàbí jẹ́mọ̀ lọ àìwá húrù olóòmúrí ọ̀nà wọ́ta ni mẹ́tẹ́rọ ìdí ìṣẹ́ ẹni ní dáwà mọ́ àìwá húrù ìní sẹ́rọ̀ ríká rúrẹ̀ ní ẹnẹ́mẹ́hẹ́ ọ̀rìn ọgbọ́wà wákaní ìrẹsọ́ ni ní ìrẹsọ́ ni wọn wrong state ọbụ ọgbọ ka wọ́ọ̀kẹ́ ní sí ya yọ nìmi ìgòrí yọ na ghana ọgbọ na a máa gbọ́tẹ́ a na gbọ́gbọ́ a máa gbọ́jọ́ ojú ní gòrí bụ bọ́nyà ní ìjọ jẹ́ ẹ̀tẹ̀lẹ̀ ṣọwọ́ mú sẹ́lẹ̀sẹ́lẹ̀ ọ̀rújọ́ ojú ẹgbẹ́jẹ́ ní ojú jẹ́ ma kọ́ bá bẹ̀ tẹ́lẹ̀ ọdẹ rẹ̀ lùwẹ̀ rẹ̀ lùwẹ̀ lọ́dọ̀ mẹ́rin dọ́ọ̀ bá gánà ẹnu. iní ọ̀ìjù zọ iná ìjù zúzọ zọ yẹn nà ọ̀yà nìkẹ́ yẹ iye nà ọ̀yà pínì gùrí ẹ̀ ya ọ̀yà pínì ó lọ ẹ̀yìn tó mọ̀ rí nìyí. mọ̀ húrù yìí. uzoze nnono ani obadde ka obuhaala enemeka hobe ale namanyalamu anaawomulere na kaikaye enwomme ore na naina aljanna asobeke ya meine hononan yesu ukatona na. honon onyeunde nwora oho ọ̀rẹ́jẹ wọn rọ̀ na tọ́rọ a wọn rọ̀ yà ní àmọ́ ẹ̀ ó kẹta náà wọ́n ní sí ilé hàn náà ọ̀dọ̀ náà kẹta ó kiri kiri ẹ̀ṣọ́ ẹ̀ àṣẹ ọ̀rẹ́ ọ̀rọ̀ dẹ́ wọn rọ̀ jẹ́nà tọ́rọ ó kẹta rẹ̀ yóò ẹ

dɔbɔ hɔ keka nyɛ de dudu akyiri kura e ɛwɔtɔ wa ɛfɛ aka hɔ omori kabe nimɛ e adwo nyina ɛnyina ne dɛm nɛ ɛbɛ nɛ ɛnyina fɛ nimɛ ne dzo gyiri ni agba na ɛyɔ no yɛɛ ba ama ne ɛ ɔma ne tɔ ago ne ɛyɛrɛ sɔ ne ni ɔkoma ne tɔ kɛnɛ dɔw tɔ ni ne hɔ no na abɛ piti. ụwa anwụọ wee kuku niile twere osotere abẹ́rẹ́ má káwá mi mo tún tún jaza bima kanu yamalun. omori ikọ maa nínú esi iṣẹ́ làwùta lórí kọ́rọ́ náà nínú mẹ́ ìsọ̀lẹ̀ mẹ́kọ̀ zakẹ́ náà nye àwọn ẹ̀mẹ́ba hajjẹ́ sùúrù lẹ́yìn àdéyìṣe ẹ̀nà nínú lè ríre ẹgbẹ̀ ẹ̀yà ni tùú àwọn mọ́ a máa gbọ́mọ̀ yóò mọ̀ yìí láyé smarúnà fi ha lagowan wàlá ta fi iná jẹ́nùnù yìí rí pàrọ̀ wọ kẹ́nẹkẹ́nẹ rẹ̀ náà wọ́n wọ́n náà jẹ́nà lọ. Ìrọ̀ yẹ náà kẹ́ ọ́fẹ́ ní jẹun pààrẹ Ẹni bí gbọ́lá wọ́n rú kàáyì, ẹni sọ kàáyì yìí lọ. Ẹni sọ yà ń yàká ọ̀, ẹni sọ yà ọ̀ àdá ọ̀, ẹ̀ka Lọ́tún tó mú rí mi. Ẹni sọ ṣí ẹni fàkàbọ̀ ẹni sọ ẹ̀yìn ẹ̀yìn إلا قيلا سلاما سلاما أبسوا عويزة أضعيها أرطيها أريها إمارة إسا إنا الجنة ما ظنون ويها طعب wẹ́ẹ̀dà hóra só ìké ọ́tọ̀ ẹ̀rí òwúwé ìdúgbò kiri kù nsọ́ ọ̀mẹ́wọ́ èyí ọ̀hẹ́ ọ̀mẹ́wọ́ wọ́n nyere èyí òtù ìrọ̀sọ́ ọ̀bọ̀ iná إلا قيلا سلاما سلاما أمري دوا كاني كاي أمري أنا بتي إيشان ما بتاعي أظن ما في حديث قرآن أصلا يعني أمري وفرش وفرش مرفوعة إنا أنشأناهن إن شاء فجعلناهن بقارا عربا أترابا لأصحاب اليمين وفرش مرفوع الفرش للأربعة يصير صاحبه أما الأربعة أني إيه لا تري أنا ندي لو يعني دو مري أوري هو لو يعني دو مري لو يجمعني وفرش مرفوعة أتني نبي كاكاي ire ni onyu neba ere ya ni aka ya to ọnyụ ga onyu inna ansha'nahunna insha'a omori okai enye no no maka ni woni me wa tere woni me wa tere ama ko no me wa فجعلناهن أبكارا عربا أترابا فجعلناهن أبكارا دون عمري جواك النبي أزوري أبكارا virgin virgin sáàyè virginity níbi ẹ̀yẹn mẹ́mẹ́ virgin virgin ọ̀nà ọ̀run ẹ̀yẹn

ما غير كثير المقربون آمين المقربون آه، أبيكم السابقون إنما تقول به أنا لنا نمر غير كثير آمين آمين أنا حديثنا حديثنا وذاك حديث ضعيف هذا هو موضوع ده دي حديثنا كان كاين النبي محمد صلى الله عليه وسلم enye na ọnọdụ akarịa na ekene bụ enye nne enegbo ine ha ọnọdụ anabizi na aljanna jẹmi náà kesi gbo david su ine ha ọnọdụ bẹẹ kọjú na aljanna ẹbi dọwọmọrí dọwọtínú náà ní mẹtẹtẹ ọyọba ya dọwọmọrí ọmọ mi pẹta mi bẹẹ sọ ọnù furushin wa furushin marfu'a enye na ẹlẹ náà kiri ẹ nọ nyuga. ọ̀yún lẹ́bà olóòmórí iná àṣàràhúnná ìṣáà ọmọ mẹ́wàá ìṣàtẹ̀rẹ̀ ẹ̀mìrẹ́ àhọ́rù fọ́jẹ́ àlàhúnná àbìkára lọ́dí mẹ́wàá kẹfẹ́ yẹ́ ní kẹkẹ́ àbìkára ẹ̀mì iná àbìkára lẹ́bà nǹkan mẹ́ tó rọ́ mọ́bà ní ọwọ́ tí lọ́bà wùrà rẹ̀ wá bẹ́ẹ̀ ti bàjí ìṣọ̀nà bàjí ó kẹ́ ọmọ sọ́rọ̀ mẹ́ ọmọ mẹ́ lórí kẹfìá lọ́dún máa ti pàpá náà rà kẹfìá ọmọ náà lórí ìtùkà yẹ ààrẹ kò lọ́tún tó mú rí ni dẹ́n mi lọ ọ̀rọ̀ bí ìyẹn ní náà mi dúró ìsì kọ́fẹ̀ mi náà àtẹ̀rà àbà ọ̀nà mú rí ọ̀bọ̀ kú ọ̀yí ní ìráyọ̀ yọ̀nyà lẹ́sàbẹ̀lẹ̀ ní ọ̀nà mú rí tẹ́ntì tẹ́ntì ẹgbẹ́gbẹ́ ní ìbọ̀rẹ̀ aljanna ọ̀rọ̀ àánú ọ̀rọ̀ àwọn ọdún ekúkú ìṣẹ́ àbára omori ọ̀tẹ iná ladina amanu amilu sọ́ọ̀lẹ̀ hàtì iná ladina amanu amilu sọ́ọ̀lẹ̀ hàtì كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا أمري أكرم الدور دم قرائدة كانت لهم جنات الفردوس نزلا أهو الجنة مي أنا مع الجنة ما هي فردوس النبي محمد صلى الله عليه وسلم أكا أنا ربي ناكا كنا الجنة أنا بجنة الفردوس أحسا ديسي ليسي ينكا كان كيا فمريا الجنة يا أفا جنة الفردوس ومريا نبوسي فردوس أنا مين آمين omori ke nnama bawo da ya mukoro ibe aljanna na ibi zo sabo otike ezuwa khalidina fiha dama inan tinatidani la yabghuna anha hiwala ai e na ne nebe sikakaka e no ai wa ko ke o san e aka o kine nabi ti e lo fe ye enama bo ba hota parizo ibo mane tulewa temporo

anaghị ka omori ọbanye ọrịa arịfụ ndị la ya omori ẹ̀sẹ̀sẹ̀ àrùsẹ̀ iná tí bá sọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀nyára dọ́wà náà rúùtù rúùtù ọ̀sẹ̀ ka anyị ụsa na na na okanin dole amesho ori ori ina te baso te baso ijono ori ha na bo sha lo tun to mori ni ori ha ro ame duro se ori ha me agokin ha ma bi uzo no wa ni de ko no re kai a sha a ebide agwụkara ahụ ịsa atụrụ ahụ idondo kenne enyehi enyehi abide ahụ enyehi rema ahụ ankụ ma ya ka ye azị president bibi igwe ahụ abe ma shanan malik bin dinar rahmatullahi alayhi dọkị jere je hapara ahụ ije onye nọ na anacha ama ọnịkọ ọgbọrọ ihe ohi n'ọya ije otu gbọrọ ndị maali ka n'onwe ndị ya ndị maali ka ọzọ n'onwe dinarị bụ ahụ n'ike ya ọgaghị ananyị o ezikọ nọ na na báyìí kọ́nyẹ̀ ní ọ̀nà náà lórí epo olùdókà ọ̀gá lọ ọ́kẹ́ sí kọ́nà máa wọ́n á nyẹ́ kẹ́ ọ́nà ọ̀sẹ̀ hìnnì wọ́n á nyẹ́ kẹ́ ọ́nà ọ̀sẹ̀ hìnnì lọ́tún tó mú rí ẹni sáà sọ̀rọ̀ orí yóò yìí أنا وزيد دينار دي مالك أنا وزيد دينار كان جزء تتمن أول كعبة مني ما هو كما صاف ما هو مني كما صاف ما دونني يقول كوبو نن دور واحد ده أنا جمع سمونيه يدوش نار إني جاي أنا ناسك تكتب ده دي بيتشو ọrịa ohi na ọnụ tiete onye na ọnụ na ini megad david enyi ere tio ya te lọsi nwụ na-ehi na ọrụ anwụ na-ehi dọka ya ma ụla ya ma he ọgam ma he ọ n'anyị ana ụhadfisuka bi ajibi yẹmẹ kẹnu bẹ àríyí mi ọ̀nyára yìí o àríyí bẹ́ẹ̀ yìí hasana alábáwá ni ẹ̀yára e yóò yẹn ẹ̀rẹ̀ ha wọ́n máa hu hasana sọ́nà ọ̀dẹ́kẹ̀ ewu zoza uzoza ewu náà yàtọ̀ uzoza ọ̀bẹ ẹ̀wọ́n bẹ́ẹ̀ náà uzoza ẹ̀yìn kúkú zoza kẹ́ni ẹ̀wọ́n bọ́tọ̀ uzoza. E lọ́kẹ̀ tó mú rí ní لقيني شيخ كبير فقير عليه أباءة رثة فنظر إلى حسني وجمالي وبهائي وكمالي ومماليكي فأعجبه ما رأى من هيئتي فقال هل يبيئك مولاك ọka anyị ọbakwa nyara ọbakwa ọnyara emechiri anyị enye enye ahụ arụ sukusuku enye enye na ochire m edero ni e lórí rosa lórí mmemme sẹtẹ lórí mmemme dẹtẹ lórí mmemme zete lórí mmemme gúzẹtẹ lórí ọrẹ anakara. dọ́bàrí fi mẹ́rí ọ̀nà ní sọ́rọ̀ ìmì rẹ̀ àmì ọmọ ahùn ní ṣekẹ́rì ọ̀gán anányọ́n ọ̀bánazọ́nọ́n ìjọba ní kàrí òyìnà lóyìnà ìtẹ̀kùnyìn lóyìnà ìtẹ̀kùnyìn bọ́kà lóyìnà ìhòdìkà ọ̀rọ̀ náà ní rẹ̀ kò yí ní gate mìgá àbẹ̀rẹ̀ bá tó lọ́kàṣẹ́ òbí ọba ọ̀hírẹ̀ rẹ̀ ọmọbẹ̀ dáná sí malik bin dinar dáná ṣáàrẹ̀ rọ́jì ọlọ́rọ̀ ọ̀nà ìjọba ń lọ́wọ́dé bá lọ́lẹ̀ kápẹ̀ sanato ìgòrí rock igorei iraq ụmụnọ elekehimi ọya ni pepa ekuku emi bi ahịa ekehi ekere ndị ụlọ onye gbagbo pieces of gold yọ gold eri pepa onye elo ịnajụ igoro iraq maọlị kanabụzi ji na ramatụlọ ya dọjọ inoli dọjọ inoli ka onwe ihe lóyìn náà ni yàá fẹ́ náà kó bá yẹn lọ́gà náà fẹ́ lọ òyìn náà kò wéyí lọ́kà ọ̀nà wéyí àáka yẹ kápẹ́ sọnù tòrọ ọ̀gẹ́ nínà àáka ọ̀kára kàná kò rè wọ́n aṣọ kàná kò rè ẹ̀dá òrèlè kò ló rè ẹ̀wọ̀n sí fìtí náà kàná kò rè ọ̀hún. lónìí wọ́n wéyí lómori yìí ìzì ìzọ̀ ọ̀nà.

láti ohun tó mú rí ní ilẹ̀ ìrìnàjò ìnà ìlú tí ẹ̀tẹ́ ọmọ ẹgbò ìrìnà lóbi ẹ̀rọ àtẹ́yìntẹ́ láti ohun tó mú rí ní di òyìnà ìjọba àhóṣẹ́ ní káyé kúlhà jẹ́tàk kàánù sẹ́bẹ̀rẹ̀ iná wọn sẹ́bẹ̀ ń kátà ayùwẹ̀ ṣẹ́ẹ̀kù ẹ̀kùn dọ́rọ̀ kó ni malik bin dinar oye oye ki malik bin dinar yon malik bin dinar eba eh, mana te eba eh, ma ye eba eh, ma ye ko muri ma te in ne ba shori ba na ni ko ko ku ma duya ni abuzo ye amma yi na mo ya ni am he re hu ra ha no wa ye ha no ya mo ta abo na bi yo na ma tun ọkọ̀ká tẹ́lẹ̀ nkẹta bí malik bin dinar bẹ́ka jẹ́rìẹ́kù kẹhàdì hìlẹ́tì dákàlẹ̀tì àmẹ́kẹta àtàbí òhàlì ọrịa onye na-ama nsịsị nwa ehi letu sọn anagina na ọzọ ebe na wọn wàhánà yèmí lóyìn náà ìbọ́kà wàhánàkà máa tàbí ta ọ̀há bí i mi ní ọkà ó wà ányẹ́ tẹ̀ ọmọ yàn ṣe yọ ọmọ bá mi bí máa lè gbẹ́kọ̀ wọ́n in one thousand máa ó kẹ́kọ̀ọ́ náà parí six million wọ́ọ̀rẹ́ mi one thousand dinar bákà ní ní eight million ni o mẹ́rin sixteen million kà ní sixteen million ọ̀yà dinar one thousand dinar kẹ́mi wọ́n ti ń tó mo rí yìí ọmọ ọlọ́dọ̀ jẹ́ fi six million lórí náà ìdáríkẹ́ yẹn fẹ́ẹ́. dinaru thousands of dollars anaghị nyɛ ɔsi di man is uh, in dinar dɔkɛ ɔri ɔnyɛ ɔri hɛ ɔnɔm dinar ɛrɛ ni li pound àti dɔkɛ aka yɛ ọgwụ two pounds ɔgu ɛti kɛrɛ ɛrɛ dànù lọ́sọ̀tún mú

ama bari hana na je ko yini wara wara asitin o na ahira gwina ke eto man go yoyi don le chakuni aboye ne hizo ene hini power ama we man dinyi dinyi da ateten dinyi da ka simba mana ke sha na ka ọ̀rọ̀ ọ̀sẹ̀ ọzọ wọ́n lọ́wọ́ níyí láti ohun tó mú rí nìyí lẹ́yìn náà ẹ̀dẹ́ka ọ̀rẹ́ yẹn máa ń ọ̀rẹ́ mi máa ń wè yí inú bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹ́ wọ́n ha ji ha ọ̀ iná wọn na lọ́tún tó mú rí ní lóyìn ha máa rí ọkà ẹwẹ́rẹ́ na ọ̀nà ọ̀yẹ́ lọ́kọ̀ ọ̀dá rí kàyẹ̀ tẹ́ ọkà ẹ̀ lọ́tún tó mú rí ní bọ́ọ̀lì kẹ́rẹ́ wọn nídìí náà bọ́kà

ọmọ irin náà wá iri irin náà wúsù ṣe ahẹ́ níbi ṣe ẹ́ ahịa máa ahịa ahẹ́ níbi ahẹ́ ahẹ́ ọdún ọmọ náà ọmọ ọhọ́hẹ́ àwọn ọmọ eri na kpọrọ èrí na nwa ní na ha ọkọ̀ hụ dịka oríṣi ní èrè kò sù ẹ̀ eke kí ìwò sù àmà ẹwọ́n ma náà mẹ́ ẹ̀dá oṣìṣì ẹwọ́n na àmà anáàmẹ́ ẹ̀dá èrè mẹ́ ẹ̀dá ọ̀nà oṣù àmà bá ọmọ ká ọkọ̀ n'oṣù ọmọ wọ ha ihe láti tó múrí yìí ọ̀nì onórí yẹn náà fẹ́ ní kẹ̀kẹ́ rẹ̀ ẹ̀yẹ pẹ́ sọ́sọ́ ní onye e. na ọnụ naanị eyi amụ naanị dịka twere na anyị kafu o nwere isi mụ naanị asịrị nan acha ọbẹ acha tiri nan bẹ dabba enyoku ọ baba ma ama awọ na enyoku do obere isi ne anawuraku do obere ihe nawuraku eri ọkịkan onye na ọnụ na-aka n'ihe eri ọkịkan ahịa ọrụ daka ọwa ọwa ihe ukwu kwete okwu n'izu daka hịa ọ na ahịa ọrụ ukwu na ọrụ na-akwete ukwu nọ ọdịnihu ntụ oyi enyo n'otu ihe ahụ na ọrụ dama ne dama ne tanahiya ye ɔye etu o ọkụkọ koko bin do nɔ yɔ e ta nɔnɔ na ma tonto mori ni bi ɔka ama kɛ yɛrɛ da tɛmɛ yɔ da yi alikɔmari da na yɔ e, etu ozi rahul na dɔn maa ne ara se nya bian da ko gen ina hin dura be ina hin atmosphere o me wo bian da but look beautiful tete no worry no ba ne tu dikadu ku pe do re pe ko lo be ife o lo kuku re kene mo ti o to mo ri ni okay agbo eyam eyin resort agbon ọtọ dọ́kọ̀tí ní tẹ́ẹ̀sù àbẹ́tẹ́ ìsìnbá náà bá ètò ẹ̀rẹ́ ètò ẹ̀rẹ́ ní rọ́rà ọkọ̀ abẹ́rẹ́ mọ́nà rẹ̀ ọ̀nyẹ́ náà náà àkà mi àkẹ́rà mi ó wòrí mi na ẹ̀mẹ́ mẹ́hẹ̀ ọ̀gùn ọ̀nyẹ́ náà rẹ̀ àkà fún omi dúró ìsì kọ́ bá mi ìrì àkíkà mi mú náà ìbáyà ìtòrè náà yìí ka abụọ obi ààrẹ ọ̀rẹ́ ezi ètè ìzọ ọ̀rẹ́ na náà ìzọ fara ìzọ ọ̀yà bẹ́ra nù ìzọ rọra ìzọ rọ ọ̀bọ̀ náà ọ̀bẹ̀rẹ̀ mọ́ ni ọ̀nyẹ́ náà na náà ọbụla mama mana ọmaja mgbaba mi ọmaja ndị nchọ n'ọrọsa mama na ere bọ ọbụla mama ịrata mama so ịrata mama ba ha ọ mee ya abụọ abụọ ya si n'eti dem lọtụrụ ntụ omori mi di malik bin dinar dọka ụlọ dị juwa na anụ ọ ihe ọ na here n'ehu ewenehebe ya ewenehebe ni juwa ah, na ọrụ ihe ọrụ na ihe na ti nto mori ni doyi na nka ọnụ nsọ mori ti benu ọnụ juwa na nọ n'ohu sàmánú ayé ọkọmọ kàmọ doyi na ọyà àná omori ọba ya ọkà ahụ ọyà abọta malik bin dinar dọka ye aliyasiru mabdul a ce إزواجه يأتيان أن تتفرغ ساعة من ليلك فتقوم فتصلي ركعتين تخلصهما لربك أوكي كاي سمني كيريان إما جاوراه كواتي وأني نازل ركاية دو نيوا غو موريا أبرا منا وأن تضع طعامك بين يديك فتذكر جائعا فتؤثره لله وشاوته أبرا منا يجيني دو من رأس صاري أو صاري جاوه isori wa na aba kawari domin yau shi otu video do ta ma ika an ka yi ọnụ nwa akụ ịzọ bụ ọnụbụ n'uti ihe ndị ihe ruru ọsọ nere do ọgbọ ọsọ abụọ bụrụ dị ọsọ na ayọ kọdọ ọrịọ ọbụrụ mana wa an ta fura bi tarik fatalkitu min hu hajaran wa madaran e, wa aba abu sai do le aba nyere to nure onure ka ọzọ tụtụ ahụ na abadawu onure ka ọzọ tụtụ ahụ àbí iná àbíbí ní sọ́lé yóò pín kẹta tí ó làwọ́ rẹ̀ ló ṣọ́ kẹ́mẹ̀kọ́ orí húrórí ló kó húrórí àwà abúrẹ́mọ́nà wà án tó hárríkà lìṣànáka bí kí ibi mìíràn kẹlẹ́ àwọn bí zikiri láìsẹ̀ ẹ̀rọ ló wà jẹ́ àṣíràwọ̀ wá kẹ́kẹ́ kẹ́lẹ̀ jẹ́bù òhèyí jẹ́bù òjìjí inú ọ̀ìzọ̀ ìsìnká àbíkú ọmọ inú ìsìnká ma yóò mórí yìí أبدا من وأن تقطع أيامك باليسير من القوت جائزا وعلينا هنا من أوني تشي تشي أصول علينا ها وترفع همتك عن دار الغفلة لو أشاء أبي أبي إذا كواي أو أبي سبيسي أنا لا تتواي أصول ذاك هنا نعم. شاهو نايف ذاك هنا نعم. فتعيش في الدنيا aishal kanu iraihan do rai ne hono ni oira ona ba ne kaka o chudu muri ora ese o hai ne ona ora jodika usana azin bun chudu ba para wi ne hono na ne watati qadan yawm alqiyamati amina do ora ba ne ku kiyama ina ku idane ku e do man be ora ne temene ke وتنزل على الملك الأكبر مخلدا وهي أو أو

ìfẹ̀ lọ́ọ̀kà ni mọ̀tún tó mú nínú ìdí lóyìn náà bọ́sọ̀ ìjọ̀nà èyí òyìn náà lókìrè lóṣògbó káwọn lọ́wọ́ ẹ̀rẹ̀ tẹ́ lọ́pàá ni wọ́n fi tẹ̀yára iníkú àbẹ̀wò lọ́pàá lẹ́wọ̀n lọ́wọ́ yàrá yàn lọ́kàwárí yàn wọ́n rà lọ́rọ́ dínà dì wẹ́kọ̀ọ́rẹ́ wọn náà ogu kaman kaman ọ̀nà sọ́tọ́ àkàman ọ̀nà sí mẹ́wẹ̀ẹ́ ìrí yọ́nà nẹ́nẹ́ nẹ́yìn náà ta gbogbo ní èyí náà ọ̀nà sí na bin dina ọ̀nà steven kẹyẹ ọ̀nà láti musa mẹ́kẹyẹ ọ̀nà sí yẹn agáyé ló sì yẹ mọ́nà ẹ̀ máa ní lọ́tù tẹ́kẹ́ lórí yọ́nà náà nka ẹ̀wọ̀n gan ẹ̀kùkù ní àná nàá ọ̀bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ wọ̀nyẹ́ ẹ̀yọ́nà bẹ̀ wọ̀ ẹ̀kẹ́kẹ́ lọ́rẹ́

الجنة بنانا أدري يا حظ ما ينكى يا سلاة الرحمن لست رخيصة بل أنت غالية أنا الكسلان يا سلعة الرحمن لست رخيصة بل أنت غالية على الكسلان يا سلعة الرحمن ليس ينالها في الألف إلا واحد لسنان يا سلعة الرحمن ماذا كفوها إلا أولو التقوى مع الإيمان يا سلعة الرحمن سوقك كاسد بين العراض لسلفة الحيوان سفلة الحيوان بين الأراضي صفوة صفلة الحيوان يا سلعة الرحمن أين المشتري فلقد عرضت بأيسر الأثمان يا سلعة الرحمن هل من خاطب فالمهر قبل الموت ذو إمكان يا سلعة الرحمن كيف تصبر الخطاب عنك وهم ذو إيمان يا سلعة الرحمن لولا أنها حجبت بكل مكاره الإنسان ما كان عنها قط من متخلف وتعطلت دار الجزاء الثاني لكنها حجبت بكل كريهة ليصد عنها المبطل المتواني فتعب اليوم ما بك الأدنى تجد

bàlá ń tí gọ̀ọ́lì bá tún bàlá ń tí gọ̀ọ́lì yá tún alálìkàsílá ni. wọ́n da kẹsẹ̀rẹ̀ yìí olúwòrò ni ẹ̀wọ́n yẹ́ tó mọ̀rí. yá sílẹ̀ rahman ilé iṣẹ́ yẹn alóha pẹ̀lú alfẹ́ìlà wàhídùn lásìlá ni. máa yẹ o ẹ̀yẹ́ tó mọ̀rí yìí òmùrí àbàbà náà yẹ mọ̀ ẹ̀mẹ́ ìkẹ̀kẹ́ yìí ẹ̀yẹ́ olóbi ìtúbọ̀ àpọ̀ ìmẹ̀kà yìí jẹ iná ọ̀dùnyára kí ní ètù wọn àwọn ọ̀rọ̀ àgbọ̀ ẹ̀fà iná ìlàkàrí ilé ètù wọn lọ́kàn tó múrí ni muhammad sallallahu ini alhadith al-qudsi ini ọmọ ọ̀rẹ́ dọ̀rùn ní ọmọ orí ibẹ̀ ọmọ ọmọ orí ibẹ̀ ìhìnà ni adam ya adam adam onibi adam ebinira iragoera kwajinahu nija kwatahe da nibi adam doka wama ba'su nar ya rabb ewo mori heran nana mi ragora ewo mori do mori kai ina na kahe ojukonya wa ina kahe anene ri jahannam ati konyara hɔ pisi ame a ikonyara n'o na alijan mi abidjan ne yɛrɛ dama ɛyɛ ata bo ama ne ko wɔn ta wɔn bo ikonyara na alijan na abanaba ne di anam ankala ni kabi ne na ɔrɔ mi ama yɛ nyɔ one percent Eh? one percent àbí ni ọrụ àwú ní kàkàkì one percent inú one thousand inú one thousand ana ma ne kogu ne kuyi kiyama ọdún yà wákẹ́ náà máa náà tó dà na àjẹmọ́ abalawa inú rí jà nínú ma sọdọ̀ hù ìtìrẹ ọ̀họ̀ kò tìrẹ àwà ọ̀n tó mọ̀ ní bẹ̀rẹ̀ ní kí hadith one out of one thousand one out of each each one one thousand ẹ̀rọ ìtẹ́tẹ́ láti tó mọ̀rí nìyí tó tó mọ̀rí kẹ́ ẹ̀bá ìnẹ́tẹ́ ẹ̀bá ìnẹ́tẹ́ ẹ̀nẹ́náwó lè mọ́ tó mọ̀rí asúnlẹ̀ ẹ̀ka na náà lè mọ́ tó mọ̀rí ìfà ni ní bíbí àfá ni shiriku. ṣíríkù lọ́bẹ̀rí ṣíríkù nobere boya ha ndị a uwe bi hore wuna no mbo nto omori ti sunna te don to omori kai ayen no nete de rajo re ni ki kunye ko nyawo no ine wa la lu mbo nto a na na 99 ya ma na yajuj or majuj nítorí mo rí èsì yẹ ìkẹyẹ ẹ̀yàn ìhàìrì inú ìràgbọ́nàwọ́ ìràgbọ́nà ń tó mo rí akó ẹ̀ ọkẹ́yẹ ìhàìrì ìjẹ́ àyíká sallallahu alaihi wa sallam ana bi ya mata kare na nika kìlá alifẹ́ ìlà wáhídùn lásìnà ní. ìṣọ́ra ní iná ìyá ọmọ ọmọ nípa wọ́n sọ wọn láti ẹ̀ta àmì nine hundred and ninety nine wọn náà nílùú jẹ́ ànámọ̀ ìkò ní ara nínú àjẹmí ríẹ́lì tẹ̀mù náà òmùrí ọ̀nà kò yìí lọ́dọ̀. bọ̀ wọ́n ní mẹ́ yìí kẹ́ ọ̀pá yà fọ́fọ́ anti wele kere aljanna no bi wele za aljanna no do wa won da me kene o go easy o go easy do e won ni chairman no government easily o go easy do e won ni government easily o go easy do e won ni president o go ni minister láti ọ̀tọ́ mọ̀rí minister يا صلعة الرحمن يا صلعة الرحمن ماذا كفوها إلا أولو التقوى مع الإيمان ما هو أن أو مريه ماذا كفوها سما هو في صلاة فيه أوكي إلا أولو التقوى مع الإيمان إنما هو إنما هو مريه ناكا إيمان ويروانا روانا أيضا ما يرواه يا صلة الرحمن سوقك كافد بين الأراضل سفلة الحيوان ما هي ونفع ونفع أو مريم هذا ما يما سوقك كافد أو ونفع أو ومن يكوجان ومن يكوجان ما هو بأنك أصمم بين الأراضي لسفلة الحيوان دمني كجا إنا كنا ذا نبا بسي نبا أبا كما كما أبا مهدري يا سلعة الرحمن أين المشتري فلقد أردت بعيسر الأثمان ما هي ونيسة أمره أنا ما هي أوكي إذا ما هي أويا أنا هي فلقد أردت بعيسر الأثمان

palimaru kabla mọ́tì tàbí àkí oṣù tani ló lọ bẹ su du imkani du imkan ọ pọsibu nọ iṣẹ ọrọ mọ ọbẹ nọ ama wòye su ọtọ wọn kúnyẹ oṣù tàbí àkí ọ nọ wọn kúnyẹ ohun yìí ọ ọ yà ọ lọ ṣe ọ nọ sọlá fẹ yà mí káwọn mi sọmọdé káwọn mẹ nọ wọn bá kálẹ̀ tó dín náà wọn ní ìnsá ìlànà ìyàbùdùn ọmọdé kẹyẹ wọn ni tó náà. aljannu asaba kẹfà hẹkọ ni náà ó fi agbóvidẹ hẹkọ ni lí lámùlà ájìlì sábàbà ni hẹkẹwà di aim di objective the purpose sẹfẹ lónìí hẹ lónìí tó wa bá hẹkẹ wọn bá hẹkọ ni sẹkùnmọ́lọ́lọ́ kẹyẹ ìnira ọdún náà ti tẹ́.

enye na nema na pete nema na hinal janna bi man wonu wonu ba yete e be nyama ko ni ramadan na wa ji oro be o yuru bi gori oya e be ni yuru bi drama e yere mu do ye wani akoni ni nawe slot yon to mari di Quran أذكار ذكر إذا يورع ذمك ويا ويهوسي ويا أوكي كيف النجا كيف النجا كيف النجا كيف النجا لم تقرأها لم تسأل كيف النجا لم تقرأها لم تسأل كيف النجا تنتك ما تتبع وجهه الهجرة lọ́tún tó mọ̀rí mú ẹ́ àmà ẹ̀rẹ́ yẹ́ mọ̀mọ̀ kọ̀rọ̀ ó mọ̀ mẹ́yọ́ ọ̀rá ẹ̀wọ́rẹ́ yẹ́ alákan ẹ̀wọ́rẹ́ yẹ́ sẹ́mà ìlọ́kọ̀ inú rẹ̀ ó mọ̀rí ibi tẹ́kẹ̀ náà mọ̀rí ẹ̀wọ́rẹ́ yẹ́ wùsẹ̀ ẹ̀wọ́rẹ́ يا صلة الرحمن لولا أنها حجبت بكل مكاره الإنسان ما هو صلة الرحمن أن يتومري الجنة ونانه أيوة لولا أنها حجبت بكل مكاره الإنسان ما كان أنها قط من متخلف وتأصلت دار الجزاء الثاني وكذلك كي إذا تكرر esi ibe hu ọhụwe onye nzikọ na ọmị isi nzikọ na ọmị ọ na akwụkwara ka azụ mee na ikpowe esko na ọsere ka asụse esko na yoyi asu esko na mazari asu mazari ama ya mụkwụ asu ma a na na a ẹ̀kọ́nà bí yóò yẹn ẹ̀nà ẹ̀rọ ọ̀tún ọ̀dọ̀ lẹ́rẹ̀ ọkàkúrè àbẹ́fà kó kárọ̀lì jẹ́ mọ̀ọ́nà ọkàkúrè lọ́sùn tó mọ̀rí nìyí. èsì tí ó yù ọkàkúrè tì láàrin ilẹ̀ muhammadu rasulullah sallallahu alaihi wasallam àbísí lè hùsì kọ́nà ọmọ ọmọ àpòkára ni kai wa haho man dogo lakin to muri ni o iri me na aku kara aljanna a e ya ne aljanna no e an yaba me ya ne wo ijo no iri ha ba iri ra iri jahannama o ha ba ho na iri ya ha kuku ti to ọ̀rọ̀ làbí náà lọ́wọ́n kúkú ti tó nìyí ọ̀rọ̀ làbí náà. láàkín náà ha hójì bá bí kò lè kárí hàtín lè yá tó ń da an halmọ̀ bìtì lọ́lmọ́ta wá ní. ọ̀kà jẹ́pọ̀ náà náà ni àti sí ilé ìhù sí kọ́nọ̀mì ẹ aṣọ àfi kára ó bí lè yẹ da an halmọ̀ bìtì lọ́lmọ́ta wá ní ó bí adìndíyọ́lá ẹni kẹ̀kẹ́ olúwòrò ọ̀dẹ̀ ni ó dé àwọ́pọ̀ ọkẹ́nà kò rẹ̀ àsóyìnrí ihe náà mi mú fàtẹ́ abẹ́lẹ̀ yà ó mi máa dé kàlà àdínà tàjẹ́ rọ̀ àti yàwó malmẹ̀ àdì sáni. bẹ́lẹ̀ kàyé wà mú ahẹ́lẹ̀ yẹ ile ihe dịrị m na ihe dịrị m nọ ị na-achọ ekwukwunye ihe ọsọ ọmụmere man nwa ha nọ maka ya titi jọ obefere wana gari ụwato ọrịa nwanne inekwa ihe nọ ọmụrị na ya jọlọ dọsịrị jẹ na mụ nọzọ nne ewere ya ha ọrụ ọmụ enyere m n'islam an kawai e kebe yin akuba aljanna kaba bakuteke yao olina njama hayo bakuteke yao bakuyao bakyanna njama lakin to muri eba ikamata kyanna njama anaba muhammad sallallahu alaihi wasallam okay ajiba rabbuna ajiba rabbuna azza wa jalla من قوم يقادون الى الجنه في السلاسل وكمري ان وتني تشفهو وكمري اكاري يعني وكمري ان تشفهو يي او مري ني ان بيرا غنا با كو نما جنه دي كلا كو تشكي تشكي يوا هو اتوا اكا با يوا انا ربا اه ايه انا من ده ومن يل الى الجنه يمو تكوا كو بهيا فيها هون kàkẹ́ mọ̀ jẹ́mọ̀ ẹ̀rìn náà wàkẹ́ ẹ̀rìn náà wàkẹ́ sọ ọmọ ẹ̀rìn iná jẹ́mọ̀ ẹ̀ṣọ́ ọ̀nà ọmọ ọ̀rọ̀ ẹ̀bọ̀ ọ̀rọ̀ sínú wa kìíní àti náà ọmọ mi báyà ìrìn àgbẹ̀mẹ̀ mímẹ̀ ẹ̀wọ̀n mi mímẹ̀ bàbá mi kẹ̀kẹ́ yìí ọmọ ẹ̀kúrẹ́kú ahẹ̀kẹ́ ẹ̀nà má zọrọ̀ hì húrọ́ dákùn wá chẹ́kẹ́chẹ́kẹ́ dákùn híwá ati àti híwá àwọ̀ dákùn orí hẹ́tẹ́ dẹ́ẹ̀kí ní dáàrùn islam ákùn orí hì ilé àìkọ́ ní kẹsẹ̀ ẹ̀wọ̀n ilé àkùn wa àbáwọ̀ rẹ̀ ìlà wọn jùlọ náà ọkà kátà fẹ́ra ọba àmì ìdí ẹ̀mí ilé ìrẹ̀ àìkẹ́ mẹ́mẹ́ ìyà lẹ́yìn ìwùjẹ́ àìkọ́ mẹ́mẹ́ ìyà bí imáni dọ́gba mẹ́yìn mẹ́dọ́gba wọn

nyere nyere mere pure na nyere iwe pure ari dawa dapo jiki aba ka waje o ya la dapo do so fa do so na o bi do le ko reje do sha dan ọba ní ọdọ ya tẹbá rẹ ló mórí kiri ọdọ máa ń fà ní bìrà lóyìn máa máa lọ́tún tó mú ní ọ̀rọ̀ ọmọ mẹ́ kẹta ẹ̀ ìní kẹwì tẹ́ ọ̀rọ̀ lọ́mọ ní ìzọmọ rẹ̀ ìjọba ní pé kẹ́kẹ́ tó lóṣù lọ́rí islam lọ́sẹ̀ bá di islam di islam ń kúkú lọ́rẹ̀ lọ́mọ rẹ̀ lọ́sọ̀ ìlà ọ̀rọ̀ ìmírí mẹ́wọ̀n wọ́n kẹ́ ẹ̀rẹ̀ ń kẹta máa ní tẹ́ ọ̀rọ̀ ìmírí lọ́rí islam mú ní ọlọ́mọ bàrẹ̀ rẹ̀ kumuye na mafa yayi ni edina aljanna na never be o mori me me petani bi o me juwe ne ne o mori okay ألا إن أولياء ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم أنا أمريكا يبطل يوم إن أولياء الله أذانكم كمي أذان أمري أكمكمي لا خوف عليهم ولا هم يحزنون أمريكا يبطل يوم نعم. ɛyɛ ahyɛ hɛ tetɛ ahore na yiwa ɛne nyɛ bi yiwa azo kumukumi azo mori eboro ɛwɔ mɛri so na anyi ma na de pe ka ye azo wɔ ayi na kɛwɛrɛ so ɛna ɔdi na gɛrɛ mori yi azo gba yi ka yi gyɛn ma wɔ tetɛ ana bi di no omori ba mi ti na wɔn a no na ɛnyɛ bi الذين آمنوا وكانوا يتقون النبي أنا من رضي أولياء الله نبو لي ومره أنا يا هي ولي ولي ولي بان أبني أي شيء شيء شيء لكمان يا أي أي شيء لكمان ما تنتو وريني شيء وريني يبقى نكون بس دمداني تنتوي زازالي lọ́tí tó مريني الذين آمنوا أنا àmánù ẹnàbẹ̀ nẹ́bẹ̀ kẹta ẹjọ́ وكانوا يتقون wàkánù وهو tàkùn dẹ́yẹ̀ wọ̀n لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة أبويا هو ذلك كبير والله لازم يابر يا حول أكوي هما ما باشا تتعرض أبي كوي ويهودي أتتما يريد ọ̀nà ìrẹsọ́ ìbàbá àbáwò kúrẹ́ nẹ̀nẹ̀ lòbí torúwà ìrẹsọ́ ìbàbáwò àwọn ti tọmọ náà ìrẹsọ́ ìbàbá náà báwò kúrẹ́ nẹ̀nẹ̀ ó torúwà ìrẹsọ́ ìbàbáwò àmọ́ ọmọdé náà gbogbo ẹ̀ nínú ìrọ̀zọ́zà orúkọ ìrọ̀zọ́zà òzúnà wúrẹ́ nínú náwọ̀rúwà البشرى في الحياة الدنيا وفي الآخرة ومريك لي من وزنا

ọmọ òmòrí àbúwẹ akọ ọmọ mẹta ẹfọ ayé kẹgbàmọwẹ a mẹta ẹfọ kene enyi m dọwọ kẹbìrì kẹnẹ ẹni mọ náà nàá sẹyìn ẹfẹ dà lọ orí jẹndu kọlọ ni láti ọtọ mọrí mi oṣù tí kò wúlò bóore ẹmí sí dọwúrí ọba dọwọ a submit yìí ọmọrí tòṣìṣẹ́ àkóso òrìlúgbà ìhìnà náà

umari jawa ya fitan ne oka qad aflaha almu'minun qad aflaha almu'minun en mana do da da so fere da obori osibe ni ni alladheena ogboro en na yago e taare ẹ̀nà lè kẹ́ alladheena والذين هم عن اللغو معرضون أنا من ما الى كما كما من من ذلك والذين هم للزكاة فاعلون أنا من ما زكاة هم لك يا من دينيو زكاة هم الله ده يا من والذين هم لفروجهم حافظون أنا من ما اهي شنو شنني ذنني سري

islam o should tell ama ɔdi hɔ nyɛ nɔ na ɔbɛdi ko omuri duwe wɛrɛ zimbe kana adi ka adi diɛ ɔbɛdi wɛrɛ zimbe na. fayina famani tɛgɔ wɔrɔ adalika. fayina hɔ gɔyɔ ma lumi abi esewu ee usɔ usɔ anyisɛ jɛɛyi ɔrɔri hɔ nyɛ nɔ ɔnu nye fayina mu gɔyɔ ma lumi ɔka ye ene nye huwa nye sɔn ɛri ɛri kɛse uta agokuma utosi afɛ فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون omori kan náà kúkú pààrọ̀ sóni hù lóbi èso sam èso ní èyí èsì màbáàrù lọ́sọ̀ tó omori yìí فأولئك هم العادون omori kẹ́nẹ́ náà hẹ̀rẹ̀ náà nàmà jìnnà والذين هم لأماناتهم وعهدهم راعون أنا رأى أنا رأى من ذلك كيف dọ́kà lẹ́ni ni orí ọgẹ́ni ni lẹ́ni ni ìṣẹ́rẹ̀ wàlẹ̀dínà hùn aláṣọ́láwàtíhìm yóò hàfihùn ọlọ́rẹ̀ nínú ìkẹ̀kẹ́ lẹ́ni ní pé ìfẹ́sá lẹ́ni ni mọ́nà òṣìtú ẹ̀kọ́tínú jẹma ẹ̀lẹ́sọ́lọ̀ الذين يرثون الفردوس هم فيها خالدون أولئك هم الوارثون عمر كريم ولنا أنا لا جوجنا سنة جوجن الذين يرثون الفردوس أنا لا جوجن الجنة لا هي فردوس يعني آه. أنا كايا أنا كايا أنا انتظام أنا أنا أكيكو يا دكتور كم يا سميزا أمي أنا ما سميزا هم فيها خالدون eju gwa aljanna na den ni na aljanna na tine tide na ba ko boye mo jasu me ni ti do mo ri do kay innal muslimin innal muslimina wal muslimat wal mu'minina wal mu'minat wal qanitina wal qanitat والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما ولينا هو ذلك اثناء بدننا ولينا هو ذلك اثناء بدننا ولينا هو ذلك اثناء بدننا آمين آمين آمين إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما إن المسلمين والمسلمات أمريكا وإلى النبي الإسلام إننا رأتنا ينا سلام مدى وريسا من يسألك ìrọ̀gbẹ́yẹ̀ náà ni ní na ní tó ń tó mórí ka wọ́n èyí àwọn èyí ẹni ka òbí tó kú na dáàfá ní anapẹtẹ yẹn ní rẹ̀ àfẹ́sọ́ ọ̀rẹ́ ká ilẹ̀ ọba àdẹ iná ilẹ̀ alkùnrin ilẹ̀ àbá àkàrẹ́ dé kí sí gọ̀nọ̀rọ̀ fọ́ọ̀mù ní ilẹ̀ ọ̀nọ̀rọ̀ ọ̀nọ̀rọ̀ ọ̀nọ̀rọ̀ ọmọ ẹ̀rí ìlú èlò ọ̀nàmọ́kọ̀ọ̀nọ̀rọ̀ bàbà ti yẹ́yẹ́ ní èyí aa ina ƙura'a ana wuri wani muri su cani ya ta inna musulmi ina wani musulmat ẹ̀nà islam na ruwa ti manya ne walmuminina walmuminat ẹ̀nà náà dáwí omori náà yóò iná na ruwa ti ya ne والقانتين والقانتات انما والصادقين والصادقات إنما من إذا إذا إنما رأت مجمع والصابرين والصابرات إنما من سورو إنما رأت مجمع والخاشعين والخاشعات إنما من ويوبره إنما رأت مجمع والمتصدقين والمتصدقات إنما من زكاة إنما من صدقة إنما رأت مجمع

abaya smotion to muri ni avere oni ma kaka na mu azi ete ko lagos Ee dona ale nika ah ire ire ire ba sai sai a o muri o to ku ku ah o muri o be de shay na masu wuri ba hau nan e wuri ya e, e, na bawa nasu ya wuri lakin to mari ne ọwọ́ ma ba anya da na ko mori yi o ni shirku a haka na tabbas za su diri ji annama da da ori ce ta sun yi zama hura mu da zama e yaro to na ba nan والحافظين فروجهم والحافظات أتنين السلاح جشنني إن مراتنا نجمع والذاكرين الله كثيرا والذاكرات أتنين ما يتم يوم ريو إن مراتنا نجمع عد الله لهم مغفرة وأجرا عظيما ومريو تنيو تتزوى مغفرة oyi jẹ ibe ẹnu na mọ̀rí máa jẹ ibe fún òní rẹ̀ yẹwa wọ́n á jẹ́ máa bí ìmọ̀ àti tó sí ráúra ọ́ ọ̀nà wà jẹ́ máa ní pẹ̀ta náà wọ́n náà lọ́tí tó mọ̀rí nìyí ọmọrí ọkẹ ولمن خاف مقام ربه جنتان ọmọrí kò ní iye wọn náà ọmọrí yìí lọ́jọ́ wọ̀ ẹ̀ náà ọmọrí aljanna ẹ̀ bá ti ṣe ìjọ yàrá ìdílé mi tàbí aljanna ẹ̀ bá náà ń tẹ̀rẹ̀ máa tó mọ̀rí rẹ̀ kà وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى أمري أكون لي يوم أمري أنا نبي يعني لو omori kò ní ní ìyáwó ọmọ tuntun bọ̀ mọ́rí yìí yá ló yáwó omori ọ̀nà ní ìyá ni. wọ́n náà hàn nàfṣà ní ìhàwá fa iná jẹ́nàta hiyà màwá. wọ́n náà hàn nàfṣà ní ìhàwá ló yọ yàyà ló yọ ìhùwà mi ìsìnkú ìgbà náà ká ọkọ̀ mẹ́ ẹ̀ ẹ̀ náà kàkọ́ ìfìdí náà mọ́rí ìkọ̀ mẹ́ ló yọ ọ̀rọ̀ náà sáà

وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ولينا بس ما يزن ولينا بس ما يزن آمين آمين أنا أسأل الله رسول أمري وكي ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وعدنا أولئك رفيقا ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ومن يطع الله أمري كذا أفاس أمري أمري كمان وعظامه ما نمي وعظامه ما نمي وعظامه

أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ورسنا أولئك رفيقا ah, ọ̀sẹ̀dẹ̀ ọ̀rọ̀ wúdí kò nyẹ́ra ẹnìràgbọ́ náà ọ̀sẹ̀dá wẹ́ẹ́ ọ̀rọ̀ wúdí kò nyẹ́ra ẹnìràgbọ́ náà ló wẹ́ẹ́ bẹ̀ kọ́ ẹ̀rẹ́ máa ilé kú ọ̀sẹ̀dá

والصديقين والشهداء والصالحين والصديقين أفراغون رئيزة إذنني والشهداء أفراغون إذن نزل كوتونا قومري جسو كوتونا قومري والصالحين أتنبري ترمني إراغون إراغون أماني أماني نكوي كياما أجل نهر وينة بس ده owori na ukugbo n'akwụkwọ n'akwụkwọ hụgụ banye nwa ụgbọ ichete nwere ichete na ya achọ ịwanye ọnụ ụnyaahụ gịnị gịnị ya sịdị pẹl n'akwụkwọ anyị ndị hụrụ nwunye pẹl amin وحسنا وحسنا أولئك رفيقا أمري أكو دزوزا إني كومبانيون سنة ogun ogun ọmọ mọ́sálì kẹyẹta ọmọdé kò dọ̀ zọ́là ọ̀dà yẹ wọ́rọ̀ wàhásùlá ọ̀lá ìkẹrọ fi ọ́ múrí ọmọ bá ẹ̀kẹ́ yìí rí múrí ọmọ òtún yìí rí òtún yẹ ha yìí òtún ha yìí rúrà náza ọmọdé náà kó kìkì dẹnikọ́

ɔne eh, eh. eh, yɛ ne yɛyɛ pa ɔyɛ no ayɛdɛ ndaba amɛɛ ɔne yɛ ne yɛyɛ deɛ pɛ yi noma kan na yi na ina ɔhe ne ɔne na sigiri gyiri na bibi ɔmɔri woka yɛ ahɛkyɛw bi yɛ ahɛkyɛw ɛhɛ ɛwo banya ɔnra yɛ mbɔ wosesa hɛkɔ no ne mu eyi ɔndɔ tee na wɔn so banya mbɔ ɔmɔri na wɔn ẹ̀wọ̀n náà yàrá mi ẹ̀yẹ sáà forty percent ní mọ̀rí yìí o tó mọ̀rí yìí ẹ̀yẹ in moderation yìí o i'm moderate mark ọ̀nà yìí 39 nine hard one ọ̀gù 40. let my people go Ime ẹ̀fì ẹ̀rẹ́kì e. hmm. thirty 39. kò ní ọ̀rọ̀ wọ́dọ̀ pass yẹ́wọ́ àṣọ ẹ̀wọ̀ ọ̀nà ẹ̀yẹ sáà yẹ́wọ̀ ìgbò

muri na ukugoma yone na kwa batete de me yone kwa yone kwa yone de me yone kwa yone hamana me yone kwa yone kwa yone اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سلطه قلبك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من اراد ان يكيدنا عليه وهول مكر من اراد ان يقابلنا عليه واطرد خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوى من اراد ان بالسوء ايضا عليه ولا يهيق المكر السجو الا باهله وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذ ظالم شديد ان اخذ ظالم شديد الهنا انت المحرك والمسكن لكل ما وقع في الوجود من الخيرات والشرور وفي حكمك الحل ولا تنجم الأمور وبيدك وعن مشيئتك تصاريف الأقدار والقضاء المقدور وأنت أعلم بأجزنا وضعفنا وذهاب هولنا وقوتنا أن تباعدنا مما يهل بنا من الشرور وعن اتصالنا بما نريد الوقوع فيه من الخيرات أو ما لا يلائم أغراضنا في جميع الأمور وقد وقفنا ببابك وانت جنابك ووقفنا على اعصابك مستغيثين بك في صرف ما يهل بنا من الشرور وما ينزل بنا من الهلاك مما يجري به تعاقب الدهور مما لا قدرة لنا به على تحمله ولا قوة بنا على طله فضلا وابنه وأنت العفو الكريم والمجيد الرحيم الذي ما استجاب بك مستغيث إلا غثه وما توجه إليك مكروب يشكو كربه إلا فرجته وما ناداك ضرير من أهل البلاء إلا أعطيته ورحمته وهذا مقام المستجد بك والملتجئ إليك فرحم لي وتضر بين يديك وكن لي اونا وناصرا ودافعا لكل ما يهل بي من المصائب والآذان ولا تجعل أذان ذنوبي حاجبة لما ينزل إلينا من فضلك ولا مانعة لما تتهفنا من فضلك وعاملنا في جميع ذنوبنا بكفرانك وبأجل كفرانك وفي جميع ذنوبنا وتراتنا برحمتك وإحسانك فإنا لفلك راجون وعلى كرمك مؤولون والنوالك سائلون والكمال إذك وجلالك متضرعون فلا تجعل هدر منك الغيبة والهرمان ولا تنلنا من فضلك الترب والخذلان فإنك أكرم من وقف ببابه السائلون وأوصى مجد من كل من تنفي فيه الطامعون فإنه لك المن الأعظم والجلال الأكرم وأنت أعظم كرما واعظم مجدا من أن يستجيب بك مستضيف فترده خائبا أو يستعطف أحد نوالك متضرع إليك فيكون عبد منك الهرمان لا إله إلا أنت يا علي يا عظيم يا مجيد يا كريم يا واسع يا بر يا رحيم برحمتك يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك كرامة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إمامه ربنا اصرف عنا باب جهنم إن بابها كان غرامة إنها ساءت مستقرة مقامة وقد آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا باب النار توفنا مسلمين مؤمنين رسول النور يا من بيد ملكوت كل شيء برامك يا الراهبين وان والحقنا بالصالحين فعالا لما يريد وجل اخر كلامنا بقول لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى على النبي الكريم